adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ ọlọ́run ọba tí ó tún ṣọ́wàdò ní àdúpẹ́ ọlọ́run kó dọpẹ́ wá. ọlọ́run kó gbẹ̀yìn wa àlàyé ọ̀rọ̀ rẹ̀ tá ń ṣe ọlọ́run kó fi yé wa tó bá yé wa ọlọ́run tó ṣe é lò fún wa kọ́lá ń kọ́ gbà ń jọsìn kó fi wá sí kò ń gẹ̀ dáadáa látọ̀dọ̀ rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

والذين نذروا عما أخبرهم ولو أردتم ما أردتم من

لولا إنكم وإذا تتلى عليهم آياتنا بينات الذين قال الذين آمنوا حتى جاءهم ما لا يحب

سعيد إِنَّا لَنَعْلَمُ أَنَّ

إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم ẹ jẹ́ ká máa mú lẹ́sẹ̀ ẹsẹ̀ ọlọ́run kó jẹ́ òye wa bómi wá ṣe kò ń gẹ ọ̀hánú ẹ̀ iná wàhálà kò lè ṣáyé ìrùbọ̀ nílé lónìí lẹ́yìn tá a ti ṣàlàyé àmì fúnra wa lánàá àtijọ́ yẹ wá wípé ara àwọn al-huruful muqatta'a ní al-hurufun nuraniyya nasun hakimun qati'un lahu sir àti yanjú yẹ ibi tá a wá ń lọ lónìí ní tanzilul kitabi. من الله العزيز الحكيم Ọlọ́run ní Al-Qur'ani ta jókòó tì í, eléyìí ta fẹ́ gbọ́tùmọ̀ rẹ̀, Tanzilu ni ṣẹ́rí tẹ̀sílù tọ́lọ̀wọ̀ bá sọ ń bí tẹ̀sílù ní kìtààrù àwọn àfá onítọ̀sílù kọ́kọ́ bẹ̀rẹ̀ ń bí wípé ṣé mú tàdá ní àbí kọ́bọ̀rọ̀ tẹ̀sí mọ̀ sọ yẹ wà báyẹn ṣé mú tàdá ní ẹsẹ̀ sì gbọ́dọ̀ fún tẹ̀sílù tẹ̀sílù ti bá rúfọ́ à مبتدا زيد وعامر خبر إن قلت زيد عاذر من اعتذر إن قلت زيد عاذر

sí àṣàrì dárí fáìlù lágúná fáìlù ṣùgbọ́n nítorí ìdìbò sákìní táwa ní fáìlù lágúná fáìlù lágúná sí àṣàrì dárí fáìlù lágúná sí àṣàrì. Ah, ọlọ́ọ̀lá wa ọlọ́run là wá báwo yẹn bá ti kọ́ ọ̀gá báyìí ó sì rọjà sẹ́gbẹ̀ẹ́ kan ní yọ ọ́ lẹ̀ a sì ní ìdí ẹ̀yìn sùn òun ni òní já rí bẹ̀rẹ̀ yọjú àwọn mọ̀ bí dáadáa òun bàbá ń gbógbò mọ̀ bí dáadáa òun záìdún wà á wà á dírún àbí mọ̀ bí dáadáa òun záìdún ṣé ámírù ni àbí ádìrì ámírù àbí ádìrì ẹ̀ ń kọ́ ní tòṣá ìdún ádìrì máa ní ìtàdára ádìrì lọ́jọ́rọ̀ jẹ́ ṣùgbẹ́ ìyẹ́wò mọ̀tàdá oúnjẹ ìdún wà ádìrì náà إن قلت زيد حاذر من

òun ni òun ámìrù wà mọ́dínníbù ibi mọ́dínníbù àti ámìrù jámọ̀ ìmọ̀dákàrí sọ́álẹ̀ ìgbà lọ́wà Ilé ìrìn gẹ̀gẹ̀. يبتي عامر واني سالما جامعين حاميهم وموذني بلوى سبالي عاذروني ايوه ما جعدت نجينا مبتاداهم زايدون وحاذير خبر ان قلت زايد عاذر ما نعتذر وأول مبتدأ والثاني فعيل نعظنا في Thank you. Títí bẹ́ẹ̀ sọ àwọn àfáà kan ní wíkítà ń sí ìlò yẹn òkàdà ní. Tó bá jẹ́ múbtàdá, ibo làbárí wà. Àwọn kan ní pé làbárí ni. Táà ń jọ mi yẹ́ wọ́n ní kí ni làbárì ní ẹni ọba ní kí mubtada ni yóò sọ pé tanzilun minallah sọ́dìyẹ tanzilul kitabi minallah sọ́dìyẹ bá tanzilul kitabi sọ́dìyẹ kó ti di máa rí fà sálàyé mẹ́tẹ́

tára ìmìdí nke mí náà lọ ìyẹn yọwa wà jẹjẹ arúgbó àmàdìrúurù tó so má tẹ̀sí lọ́sẹ̀lẹ̀ yìí tó pè ń bẹ̀ tó pè tanzilu oní sísọ nǹkan kalẹ̀ tanzilu lẹ́kìtàbì tíra yìí eléyìí ti ṣe alukọ̀rọ̀ánì ìsọ̀kalẹ̀ rẹ̀ min Allah àtọ̀dọ̀ ọlọ́run kí ni ìdí tí fi pè ní yẹ ká ó dá yẹn gan tá à ń pè ní kùránì ọlọ́run mẹ́yìn kan lónìí abdulsalami délẹ̀ ẹ yá sọ tàrífù kùránì kí ni jẹ́ kùránì kalamullah alimuhammed sọlọ ọlá muhammed sọlọ alimakuru bí ibàdà tì kí ni jẹ́ bá alimabudu bí ọmọ màbúdù ní téèyàn ń sìn ọlọ́run jẹ́ ni màbúdù tèmi èmi ò ní màbúdù mi lẹ́yìn láka màbúdù màbúdù gẹ́rù lọ lọ́yẹ̀ pèsè. حتى قراءة كتب التفسير عبادة وقراءة كتب الفقه عبادة وحتى قراءة الألفية عبادة نية صالحة بنية العبادة صلى الله عليه وسلم وانتهى سيدنا بعد يجب أن لو قال شيء هذا ليس كل شيء يا بسيرام نفرد فرد فرد فرد فأنت تتعلم العلم ولا تقصد معنى العبادة ما عندك أن أنك تتعبد لله بتعلمك تقصد لماذا تقول معبود بأبيكيلو دي سوى دي ربا سوى لا تفرق بينه جاء عنك هذا التفريق المهم عرف القرآن هذا الذي نحتاجه الآن كلام الله وكلام الله كثير التوراة كلام الله الصحيح منها وكذلك الإنجيل وما إلى ذلك وصحب إبراهيم وصحب موسى كلها كلام الله وكلم الله موسى تكليما طيب المنزل على محمد ولا يخرج الحديث القدس الحديث القدسي مما أوحاه الله إلى النبي صلى الله عليه وسلم انتهى الأمر سعيد kàlámù lọ́yìn tààrà alìmọ̀nàzàlù mọ́ ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ bí o bá ti rí sọ mọ́ ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ alìmọ̀nàzàlù rájìbìrí ok alámuhammadin alìmọ̀nàzàlù alámuhammadin sallallahu alaihi wa sallam láàbì mọ̀ kí muhammadu rọjá anábì lọ وانتهى الأمر لا حول ولا قوة طيب المعجز اوكي أما نزل على قلب محمد صلى الله عليه وسلم ها بواسطة جبريل بين دفتي المصحف القدس لكم تبقى تراي تراي حاولت شوية آه الله ما سوى لك القرآن كلام الله المنزل ibi المنزل mo fẹ́ lò tí mo fi ṣe pé tẹ̀sílù المنزل ti gbé wá mo ní ọgbẹ́ ẹgbọ́lọpọ̀ máa ń jẹ́ kùránì o ṣẹlẹ̀ àìmọ́ ti ń jẹ́ kùránì láwọn akábí ń sọ pé kùránì tẹ́ni ìjọ́nà àwọn fẹ́ sùn náà gẹ́gẹ́ kùránì wọ́n ń sọ kò yé wọn ọjọ́dọ̀ mọ́ ìdí ń jẹ́ kùránì alkùránì kalamullah almunazzalu ala muhammadin sallallahu alaihi wasallam biwasitati jibril torí tanzilu wáyé lè dọ́dọ̀ ànábì láìsí wá المكتوب في المصاحف والمنقول بالتواتر والمعجز بلفظه ومعناه والمتعبد بتلاوته kọjọ́rọ̀ má pé o gbogbo ẹ̀ bá ń lọ fi kún ọ bá ń sọ padà المبدوء بسورة الفاتحة إلى سورة الناس gbàtọ́ bá tó sọ́bà àwọn òdìkà pé wà torí ọgbọ́n tá à ń sọ yẹn kọ́ ìdùn ní tí ọmọ yọ àwọn kankan dànù yọ ọmọ yọ àwọn kankan dànù mo sì sọ gbèsè àlàyé gbogbo yẹn fún yín tẹ́lẹ̀ ìlàjú máa ń sọ pé al-Qur'anu kalamullahi minhu bada

tàǹzílò kìtàbì tí sọ̀kalẹ̀ alukur'an eléyìí tó jẹ́ ìwé àrà ọ̀tọ̀ tó lọ ń sọ̀kalẹ̀ fánàbà muhammad tí ò lẹ́jọ́ tí ò nírú tí wọ́n bí ẹnìkan dáa kó ló ń fẹ́ sọ̀rọ̀ ẹ̀ eléyìí tó kọjá wípé ẹnìkan ló dàgbà wá eléyìí tó ṣe wípé a lè kírun àbíkújọ ńlá kè lónìí bọ́ bá fẹ́ nírun ọ̀lẹ́ wá bọ́ sórí ìran ẹ̀sìn kọ́ wá ní wọ́lá rasulullah sallallahu alaihi wa sallam innamal a'malu nìyẹn wa innamal likulli imri'in man kanat hijratuhu lọ́ba kàdí ìtàn lọ́ba ní Allahu akbar bó mọ̀ pé kò ní pẹ̀lú kan lẹ́yìn rẹ̀ àbí kò ṣe kí ní kò ní man kana yu'minu billahi kùránì nù òun nìkan là á ké lórí ìrun ìtumọ̀ àdìmọ̀tà ábàdì bíi ti làwà tì. ṣáàgbọ́mìyé ẹjá wá fìyàn ẹlẹ̀ tanzilu al-kitabi sísọ̀kalẹ̀ alukùránì mẹ́ta ni a máa ń pè ní tanazzulatul Qur'an mélòó mo pè mẹ́ta tààlà àkọ́kọ́ yẹn ọkà àwọn àfáà nínú wa tí a dí ibi gbogbo ẹ̀gẹ́ kọ́ àwa ti ṣàlàyé tiwa ó ti di ìjà lórí nípa kọ́ yìí ó kù sí yín lọ́wọ́ ó kù sí yín lọ́wọ́. mẹ́ta ni ẹ̀gbọ́n tọrọ ń sọ ni ó yá àyà yìí bá ìgbẹ̀yìn sọ́rọ́tù al ó ti fẹ́ gbé e fún un. إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو Qur'ānun Majīd ìròyìn kankan la ní òdì tó bá fẹ́ gbé látòkè bí fún ìdílé bal huwa Qur'ānun Majīdun fī lawhin maḥfūẓin fī lawhin maḥfūẓin. méjèèjì lọ́kà méjèèjì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìjọba ìjọba ìjọba. Ah. ẹ̀rí jẹ́ rálàyé ṣe báyìí o lẹ́yìn bá ti gbẹ́kẹ́ ó jáde báyìí wọ́n wà kọ́rọ̀ àánú màjídùn lọ́wọ́ àmì bẹ́ẹ̀ ní àríwẹ̀ kọ́ ṣé bẹ́ẹ̀ ní àríwẹ̀ kọ́ fi láwùhín mahfudin níbẹ̀ mi yẹ̀wò tí wọ́n ti bá gbé mùsáàfù mi fọ́ níṣẹ́ fi láwùhín mahfudin lórí rẹ̀ ó yá wa kà méjèèjì. ọlọ́run ní àlùkùránì yìí tírà ńlá ni tírà tó bàbàrà ni tírà pàtàkì ni fi làwùhìn mahfúbin ẹ fi làwùhìn mahfúbin à ń pè parí rẹ̀ ká lè mọ ẹ̀wọ́ tẹ̀gbẹ́sùkùn lẹ́ka fún un ṣùgbọ́n ká lè bá a mọ ẹ̀wọ́ tí mẹ́mẹ́ fi gbé ìtumọ̀ tó a fẹ́ jáde. fi láwọ̀hìn mahfúrúwẹ̀ tá a bá lò alìmọ́rin tá wà gẹ̀gẹ̀ ó náà gbé jáde o tí wọ́n yẹn gbé Al-Qur'an ń bẹ nínú láwùjọ kan àdẹ̀dí sọ láwùjọ sára yìí mi tí بل هو قرآن مجيد محفوظ في لوح ẹ̀rẹ̀ mọ̀ pé láwọn kọ̀ọ̀kan ló ní láwùjọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n wá kọ́ síbẹ̀ tẹ̀sílù kan ah, òye tẹ̀sílù kan nìyẹn òun lè wọ́ ó ní kíkọ́ Al-Qur'ani wujuduhu fil lawhil mahfuz wujuduhu fi lawhi al-mahfuz òun làkọ́kọ́ tanzilu al-Qur'an ọlọ́run sọ ìsì ń bẹ ní kíkọ síbẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ní bal huwa Qur'anun majid ọ̀yá Ìyá ọ̀rọ̀ ṣe ń bá ṣe kúrò ọ̀tọ̀ bá ti fẹ́ tọ́ bá ti fẹ́ pè parí òní ìbámọ́dù mọ́ òye torí mọ́dù tá à ń fa ẹ̀ torí sùkúù tá a fẹ́ lọ gbé lórí ẹ̀ a wà sọ hukumu rẹ̀ di hukumu àlùwàsì nígbà tó rẹ̀ dùn tó rẹ̀ wà kọ́ kùránì torí náà fẹ́ sùn abẹ́rẹ́ kó rẹ̀ dùn yóò máa ṣaka ni àbí ọ̀rọ̀ bí owó bí bí ìgbàgbà lọ́gbọ́ yé ẹni tó báyìí sí ní ohun ọlọ́run ti ní ṣójà lórí rẹ̀ pé dandan ní kó mọ kùránì tó wà ní jẹ́ mùsùlùmí torí ohun rẹ̀ yẹn hasinu al-Qur'an zayinu al ohun rẹ̀ ọ̀ṣọ́ ní fal bá ilé bu dúdú dandan ni tàbí pàtàkì kí sọ bá ó pàtàkì bá torí ẹwà àti iyì àìmọye èèyàn ni ó torí ó tún wà máa gba aládé lọ. eléwọ̀n àwọn nǹkan tó dùn ní abí lọ́nkà tàbá rọ́kà yà sí àláyà wọ́n ti ká nínú kẹ́sẹ̀tì àwọn ìyá bu àmì òbó wọ́n jáwó bẹ́ẹ̀ ìwọ́n tó wá ṣe lóun rẹ̀ wá dùn báyìí kó sì máa fi gbé kí ó jáde ọmọ ìyá wa kan bẹ lọ́dọ̀ àwọn màṣáyẹ kẹlẹ́kọ̀ọ́ tọ́lọ́ ń bọ́ lẹ́bùn wọn dáadáa so wọ́n sọ fún mi pé ká magazine sí ní odidi pẹ̀lú tajwid tí wọ́n gbé jáde pẹ̀lú bọ́ọ̀lù bàtà lọ sọ́dọ̀ sálàfì abdulhafid sheikh abdulhafid sálàfì bàbá ní ìlú lọ àfààní wa mi. ìwọ náà tó bá ṣe kínní nìsí ìwọ náà lè kà á sí kẹsẹ̀tì bóò tiẹ̀ kà á sí kẹsẹ̀tì àwọn èèyàn máa fi ṣàǹfààní mọ̀rẹ́kà náà lè fi kírun ọ̀pọ̀ sí nǹkan tó ṣe o. فيبعوي بل هو قرآن مجيد في لوح محفوظ في لوح في لوح محفوظ بل هو قرآن مجيد في لوح محفوظ في لوح محفوظ lọ́dà ọlọ́wọ́ wà lùbáríkà sí bó láwọn àti àgbàbọ́ lọ́wọ́ náà ní balóòlò alukur'an ń bẹ nínú Allahul Mahfuz amakilawo wọ̀sọ̀ àbí tó ń bá àǹkọ́kọ̀ rẹ̀ ló ìgbọ́n nǹkan ló ní ọ̀rọ̀ tí wọ́n kọ sí ọ̀rọ̀ lọ́nà alákọ̀ọ́kọ́ nìyẹn ó yá bá ń ka iná anzalnahu في ليلة القدر إنا أنزلناه في ليلة القدر ويا كحامي مجد خور مش أعطي قبوت يا بسرعة إيه ara àdánwò mi àlẹ́ mo fẹ́ máa ṣe fún yín o. mo bá rọ́jà. Bárakàlá ọjọ́ ìwà ájíra òṣìṣàyè lọ wo àwọn ará mi ẹ àlọ́ jọpọ̀ ní kẹsì. Ọya kà á ti sókòrò. Àmì wẹ́ẹ̀lì láàrin ìlú. إن ó ti ráàyè ọyá wa bá nǹkan ti ti ti ti kéré àti dára sí yá. Òǹkà pírètì ẹgbẹ́ sí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ ẹjọ́ àfihàn ó tíra ìwálẹ̀ ẹ̀jẹ̀ wá kíra yìí tábà ní àwọn àwàmíhùn kíkà lùkọ́mọ ọdún ọ̀wọ̀ ilẹ̀ ọ̀wẹ́ tẹ̀sílù kìtàbì lọ́sọ́lọ́ alákọ̀ọ́kọ́ ilẹ̀ ni ọlọ́run sọ Al-Kùránì lójijì ààyè kan bẹ ní sọ́mà ayé wọ́n ń pè ní Baitul Izza Baitul kí ni wọ́n pè Baitul Izza ìsàmà ìdóníà abdullahi ibn abbas sọ àtàwọn mí náà sọlá ilé nùzúlù alukur'an jumlatan wàhídàtàn lójijì ìgbà tí yẹn ó ṣẹlẹ̀ tí yẹn ń ṣẹlẹ̀ tẹ̀gbẹ́nù nǹkan mi fẹ́ máa ṣẹlẹ̀ nù máa wà lìjánu bí ó léwu làmásùnà فوجدناها ملئت حرسا شديدا وشهرا وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع إليها Ìmáyé ní di. Kùránì ti dé Àwọn sì máa lọ bẹ́ẹ̀ lọ jọ̀rọ̀jọ̀. Wọ́n yàn sí gbọ́dọ̀ gbọ́ Kùránì síwájú kó tó dórí ilẹ̀. Bí bẹ́ẹ̀ rọ́lá náà bí ń pa. ìdí táwọn àràwọ̀ fi di òkò tí wọ́n ń dùn wọn. ọlọ́run ní aṣọ Al-Qur'ani kalẹ̀ ní òru alálùbáríkà nùzúlù tìyẹn nùzúlù òdìdí tí Baitul Izza fi sàmà yìí. sẹ́ni ẹ̀ kílẹ̀ àbáyẹn ó di mélòó. nùzúlù ẹlẹ́ẹ̀kẹta ní nùzúlù hù mùnájàmá mùfárọ̀kọ mùnájàmá mùfárọ̀kọ. ìyẹn wá ṣẹlẹ̀ fún twenty three years kùránì wá ń sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo ẹni tẹ̀síìnì lè kíkà bí èkó sí ṣáà mi yẹn yìí gbogbo ẹ̀ ló kó sínú torí ẹ̀ láfi máa sọ pé alukóránù kalamullahi minhu bada ní mínà ó sí àǹfààní eléyàn ni wípé níjọ tó ọba rí iná húra kọ olúwọ̀sùn ní lárí ìdílé owó àti sọmọ tí wọ́n ti fi ọ̀rọ̀ ti sọ̀nà iná húra kọ olù ọ̀rọ̀ yẹn kọ olù rẹ̀ ni sálàyé mi ṣe làwọn àkábá fẹ́ sọ̀rọ̀ láti wọ́n bá ní kọ́ olùjì mi lù ọ̀dà iná húra kọ olùrọ̀sùn ní kẹrí wàá وما هو بقول شاعر قليلا ولا بقول كاهن wọ́n bí ti محمد nàbí wa Muhammad náà bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó bá ti mọ̀ kí mínà lọ́hì ìtumọ̀ rẹ̀ ní kí mínú hùbàdá ìbtìdáwò Qur'an mínà lọ wọn làkọ́kọ́ ẹni tó kọ́ sọ nǹkan ọwọ́ bú àwọn èèyàn kan sọ tẹ̀bùlẹ́gọ̀nù so mo bá nígù á ní là ó ní jìbìrìlù ìdí tàbí ti ṣe bá lérò á ní là nígbà Muhammad ilé ìfìrí wípé iná wúlà kọ́ ń lò rọ̀ṣúlé ọrụ rọ̀ṣúlù mọ́rúṣálù nìtumọ̀ rẹ̀ kọ́ ń lò ọ̀rọ̀ ẹ̀yìn aránṣẹ́ tó túmọ̀ sí pé ẹni lọ́lọ́rọ̀ kò yẹ ọ̀rọ̀ aránṣẹ́ ló wá ṣùgbọ́n wà láàfihàn ẹni wọ́n sọ fún òun náà ń sọ bí tí ń sọ yẹn torí páàrùn òun náà pé kó fi jíṣẹ́ ni sáàdọ́ mi yé yé tí wọ́n mínú ìbàdánù mínú ìbàdánù yẹn lọ́lọ́run tí rí òun ni àyà yìí ń tọ́ka sí ló mínà lọ àtàdọ́ ọlọ́run tá a gbọ́ mi yẹn bọ́ bá wọ̀ ní mínú bàdá bọ́ bá wọ̀ ní mínú bàdá mínú bàdá mínú bàdá àtọ́dọ̀ ọlọ́run ọba ní lẹ́yìn sísọ tọlọ́run ní ẹni ọba fẹ́ nínú ẹ̀dá rẹ̀ wà mọ́ sọ ẹni wọn ní ọlọ jíṣẹ́ rẹ̀ fún anábì ọsọ sọlọ lálẹ́ anábì jẹ́ jíṣẹ́ rẹ̀ fún òun náà sọ yóò jíṣẹ́ rẹ̀ fáwọn èèyàn rẹ̀ àwọn ọmọlẹ́yìn ẹ̀ àwọn ọmọlẹ́yìn ẹ̀ bíbẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà náà ń kọ́ àwọn àkan nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ tó a bá gbà wá náà mọ̀ wá wí. bíbà ló ń náà bá wá mójútó ọ̀nà Tíra yìí ìsọ̀kalẹ̀ rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ni ọba wo ọba al-aziz kí ni túmọ̀ al-aziz al-aziz àwọn bàbá wa wọn a sì tún sí ọba tó bíi ṣùgbọ́n àlà àzízù láti bí ìzà ní nímèdè lárọ́wà wàlẹ̀ ìzà àlùkòwò kí mọ̀ pé agbára ní jẹ́mi ṣùgbọ́n ẹni ọba ti lágbára máa ń níyì náà ni láwọn bàbá wa bí ti fi tù pẹ̀lú kínú wa pẹ̀lú ṣé mò ń tọ́ bá kọnu àbí tàdọ́ mú àbí ìzà ewu ṣé lázìmù màánáwù ni àbí máyà tàdọ́ mọ̀nà. tá a bá tó níbẹ̀ yẹn láti máa lọ àní lọ bẹ̀ ẹ́ mọ̀ ọ́ bọ̀ kàn balẹ̀. aláàzízù lọ́lọ́run ìjẹ́ aláàzízù rẹ̀ ọ̀nà mẹ́ta ọ̀nà mẹ́lẹ̀ mo pè é ọyá máa bá ń sọ máa bá ń sọ tí Ibn Qayyim mú sọ nínú nàìjíríà wa huwa al-aziz fala yuramu janabu ana yuramu janabu bis-sultan wa huwa al-aziz al-qahir واللعب لم ما وي ما وي wa ọgbẹ ìdìbò ọgbọgbọ rẹ tí ń gbélé fún ọ yàgùlébò hún lám yàgùlébè hún ṣáàyè hún káàdì ní ìṣe fàtàn wàwà làásìsò bí kó wà tí ìyàwó sùkúhùn fàlẹ́ẹ̀zù حينئذ ثلاث معاني تتبعه ó yà ẹ̀ẹ́dìrì ẹ̀ẹ́dìrì gbogbo wàhùn àìlàásíìzù fẹ̀lá yòrọ̀ mújà náà mọ̀hú anà yòrọ̀ mú jànáàbò dẹ́sọ́lùkọ́ni anà yòrọ̀ mú jànáàbò dẹ́sọ́lùkọ́ni ó yà gbígbà náà wàhùn àìlàásíìzù fẹ̀lá yòrọ̀ mú

àzízù lọ́lọ́run fi lọ́kọ́ àárí ọlọ́mọ gbà wá mú mọ́lù agbára rẹ̀ lé wa lórí lọ́nà agbára agbára ń bẹ lọ́wọ́ ọlọ́run gbogbo alágbára ayé tí ń rò páwọn lágbára wọn lágbára lágbára gbẹrọ agbára ọlọ́run wàhálà àzízù bẹ̀kọ́ wà tí ìyàwó àsìkò ọ̀hún àzízù lọ́lọ́run fi lọ́kọ́ wà sára yìí mi ti ọlọ́ni ayábítágúnà ìdáhùnmọ̀lẹ̀ ìzá fa iná lè ìzáta lílá ìgbẹ̀ ìgbọ̀n tí ń jẹ́ ìzọ ọlọ́run lónìí tàǹsí lónìí kìtàbì min Allahi al-aziz al-aziz yẹn àti tó sọ díẹ̀ níbi níbi wàṣẹ tó yà àbíbẹ̀ pọ̀ ní yóò gbogbo sí ń lọ al-hakim al-hakim lọ́lọ́run hakeem ṣé láti ibi hikima ni wọ́n ti mú un àbí láti ibi hukimu hukimu ní ìdájọ́ hikima lọ́gbọ́n sáà gbọ́ mi yé ṣé alhakimu tí ó ṣe wípé òun ló ní hukimu ni àbí òun ní máa ń ṣe nǹkan pẹ̀lú hikima tó dẹ̀ ní ihkamu al-ihkamu alladhi huwa al-itqan alladhi atqana kulla shay'in ahsana kulla shay'in tó bá rí bẹ́ẹ̀ èwo ni nínú méjèèjì méjèèjì ọlọ́run ọba ni al ọba tó gbọ́n. ju gbogbo ẹni ọgbọ̀n lọ gbọ́gbọ́n tí bá ń bẹ lọ́dọ̀ wa nínú tá a rò sọ́gbọ́n ọlọ́run bá ló fún wa tó bá wò ó lè jẹ́ ọjọ́gbọ́n tó bá wò ó lè sọ́dọ̀ bọ̀ mọ́ wa lọ́wọ́ abẹ́nu àánú rẹ̀ kọ́mọ́ sọ́gbọ́n wa dọ̀bọ̀ ó ní alhakim ọba tó jẹ́ ọba ọ̀jọ̀gbọ́n alhakimu lọ́lọ́run tóró náà ni hakimu ọba tí dájọ́ ó ní kémi bá ti fẹ́ tó alhakimu ọba tí fi ọgbọ́n dájọ́ lè mú máa ń tó sí ọba tó yẹ kí gbogbo ìdájọ́ rẹ̀ tó bá gbé wá báyìí ọmọ ẹ̀dẹ́ ènìyàn lè má mà ó lè mà hekima bẹ́ẹ̀ hekima tó ń bá a lẹ̀ hekima bẹ́ẹ̀ ọgbọ́n wa lè yé wa ó lè má yé wa gbogbo àrà tí ń dá tọgbọ́n tọgbọ́n ni tọrọ wọn ló ní ọgbọ́n òní fúnni lọ́gbọ́n ẹ rí i pé jọ́mi ìjọba bó ṣe nǹkan mi ó tún máa wúra rẹ̀ báwo mo ti wá wù wà báyìí báwo mo ti wá sọ bá tẹ̀ ti dá kẹ́kẹ́ mọ́ sọ̀rọ̀ lórí kẹ́kọ̀ọ́ sọ́gbọ́n lọ́dọ̀ rẹ̀ àbí tọ́lọ̀ ń bá kọ́ ọlọ́gbọ́n làwọn bàbá wa bí sàdọ́ pé kọ́lọ̀ ń kọ́ wa ọ̀dọ̀ rẹ̀ lọ́gbọ́n wà òun ni ọba abiyì tó gbọ̀ngbọ́n ọba alágbára òun náà ni ọba tí dájọ́ tó ṣe pé ìdájọ́ rẹ̀ wọ́n bí àdákẹ́yàn léyìn nígbà láàmú akíba ìṣọ́kìmí ìdájọ́ tó bá dá láyé kò tó lè yẹ̀yẹ̀ rẹ̀. تنزيل الكتاب من الله العزيز الحكيم ọjọ́ ọlọ́run ọba ló ti sọ̀kalẹ̀ ọba tó ṣe pé kò sẹ́nìkan tó tó bẹ́ẹ̀ tí ó lòun borí rẹ̀ kò sẹ́nìkan tó tó bẹ́ẹ̀ tí ó lòun di owó di lọ́wọ́ tó bá fẹ́ ṣe òun náà ni ọba tó ṣe wípé hakimu ni tí àkọwá rè é gbogbo tó bá sọ ọgbọ́n bẹ́ẹ̀ hakimu ni tí àfàá rè é gbogbo tó bá ṣe ọgbọ́n bẹ́ẹ̀ hakimu ni tí sáré yìí gbogbo òfin tó bá gbé kalẹ̀ òfin ọgbọ́n ni hakimu ni ìjàzá yìí tó bá tún san ẹ̀san tọgbọ́n tọgbọ́n ni ọlọ́run mọ nǹkan tó bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa mú ó sì fún wa wọ́n bá ṣe wá bá mi ọlọ́run lọ́mọ tá a bá yà á dúpẹ́ fún ọlọ́mọ tó bá dára tí ọ̀dà. wà á fún wa ilé àzízò ìlhàdí. ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل والذين كفروا ìyẹ́ ibẹ̀ láti bí ìlà lọ́la ọlọ́run sọ wájú lálọ ọlọ́run jẹ́ mi wọ́n jọ lálọ ó dẹ̀ mi wá sí ilé ìta àsọ̀hún náà ọlọ́run jọ sàpàní bẹ́ẹ̀ ń lọ́sọ̀ àtàwátà tàbá rẹ̀ ti tó ní béèrè ádámù

má wulẹ̀ mọ ojú mi lọ́mọ wò sísọ̀kalẹ̀ alukur'an oríṣi mẹ́ta ni bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ah mẹ́ta ni mẹ́ta àbí mẹ́rin mẹ́ta èwo là kọ́kọ́ kílẹ̀ rí rẹ̀ ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta àṣọ ṣùgbọ́n yẹn ò ní ìkájọ ọmọ wẹ́rì fún الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عواجا على ريرانيه تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا أبو يا تلك اللي من يسرين ولا يتلاقى يا ذو آه abdulsalam kí ló ń gbójú pa wọn sí ewu lẹ́lẹ́kẹ̀ẹ́ta kí ló ń wí mọ̀nà jàmá mọ̀fàrọ̀kọ̀ kì í ṣe mọ̀fàrọ̀kọ̀ tó ti lọ dání ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì. Huh? بيت الإذا بالسماء الدنيا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت اللهم صل على